kí ni àjọṣepọ̀ tó yẹ kó wà láàrin ẹ̀sìn àti òṣèlú torí mo rántí ọ̀rọ̀ bọ̀dá mi Gbénga Adébóyè kọ́ lọ́hún foríjì àjọṣepọ̀ kan ò yẹ kó sí láàrin lèmọ́mù àti aláró torí lèmọ́mù ìwọ̀sọ dúdú ìyá aláró rẹ̀ sọ funfun ó ní bí gúlegúle àwọn méjèèjì bá ti wá pọ̀ ẹbí ọlẹ́rẹ̀ tó wà láàrin wọn kí ni tó yẹ kó wà láàrin olóṣèlú àtẹlẹ́sìn àti ẹni tó jẹ́ òjìṣẹ́ Ọlọ́run nínú òṣèlú. yes ẹ ṣe gan-an lẹ́ẹ̀kan sí i sẹ́rí mm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń wá sí ilé ọlọ́run mm. ṣùgbọ́n wọn ò mọ ọlọ́run tó nílé yẹn. wọ́n wá sí ilé ọlọ́run mm. wọn ò mọ ọlọ́run tó nílé bí wàá náà wá sí ilé ọlọ́run. wọ́n wá síbẹ̀ torí pé wọ́n fẹ́ wá. ìbéèrè tẹ béèrè yẹn ó pín sí ọ̀nà méjì. sẹ́rí ẹni tí ọlọ́run bá pè nìkan ni ò gbọ́dọ̀ sí òṣèlú ẹni tí Ọlọ́run bá pè nìkan. mi ò gbọ́dọ̀ sí òṣèlú. Hmm. tẹ́ bá wo gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà lórílẹ̀‐èdè yìí àti káàkiri orílẹ̀‐èdè àgbáyé àwọn tó ń ṣiṣẹ́ Ọlọ́run báyìí wọ́n pín sí bí ọ̀nà méjìlá. méjìlá tán. bẹ́ẹ̀ni hmm. ṣùgbọ́n náà méjìlá yẹn ẹnìkan náà Ọlọ́run pè ń bẹ̀ ẹni yẹn nìkan ni ò ní right láti lọ contest hmm. fún president àbí fẹ́nìtì ó dà gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé wọ́n ti ẹ̀ wá gbàpò tí ìbò ṣùgbọ́n wọ́n ń bá àwọn olóṣèlú ṣe àbí irú bàbá wa Oyèdèpò tí wọ́n náà àwọn lọ bá wọn parí ìjà ni bàbá wa Mbaka àwọn ni wọ́n ní wọ́n ń gbè lẹ́yìn ẹnìkan ó sì yẹ pé bàbá wa Matthew Hasan Kuka àwọn náà wà lára àwọn tó tẹ̀lé wọn lọ sí ọ̀dọ̀ bàbá Ọbásanjọ́ ń gbà wọn bàbá wa Ṣẹ́gun mi àwọn náà tẹ̀lé wọn lọ gbogbo àwọn eléyìí náà dálé ní bóyá. gbogbo nǹkan tó ń ṣe yẹn nǹkan tó yẹ kán ṣe náà ṣe yẹn. Hmm nígbà tí ayédọ̀jì ọ̀làjú àti pé torí pé àwọn olóṣèlú wọn ní nǹkan tó pọ̀ tí wọ́n fẹ́ fi pamọ́ hmm. ẹnìkan ṣoṣo tó dẹ̀ lè máa tú àṣírí yẹn jáde òun náà ni àwọn ìránṣẹ́ ọlọ́run hmm. ṣùgbọ́n wọ́n rò pé kí la lè ṣe ẹ jẹ́ ká sọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run pé wọ́n ní right láti dá sí ọ̀rọ̀ òṣèlú wọ́n lè hmm. bá a panu mọ́ ṣùgbọ́n tẹ́ bá wo inú ìwé ìfihàn orí ìkẹtàdógún seventeen láti ẹsẹ̀ kìíní bíbélì ń sọ fún wa pé politics àti religion wọ́n hmm. dàbí ìbejì ni. Hmm. Hmm. bí ẹ̀sìn àti òṣèlú wọ́n dàbí ìbejì. ẹ lè pín wọn níyà. tí ẹ̀sìn ò bá rí òṣèlú kò lè ṣàṣeyọrí tí òṣèlú náà ò bá rí ẹ̀sìn kò lè ṣe àṣeyọrí. ẹ̀yin ẹ wá ní pé ẹni tọ́lọ̀ ń bá wá pè gangan ń pé ìgbọ́dọ̀ ṣe òṣèlú. bẹ́ẹ̀ ni torí ẹni tí ó bá ní call of God tí ọlọ́run bá da ìfòróró yàn lé lórí the hmm. anointing hmm. fún ìpè yẹn ọlọ́run pe ẹni yẹn láti lọ ṣiṣẹ́ ìránṣẹ́ ìlàjà ni hmm. tẹ́ bá wo gbogbo ayé ministry kan ṣoṣo ló wà láyé tó yẹ pé ọlọ́run ló dá ministry yẹn sílẹ̀ eh, orílẹ̀-èdè kankan iléeṣẹ́ ìránṣẹ́ ìlàjà ministry of reconciliation so ẹnikẹ́ni tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó yẹ pé ọlọ́run pèsè iléeṣẹ́ ìránṣẹ́ yẹn kò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ di president àbí governor Hmm. ṣé ẹ jẹ́ wọlé mẹ́wọ̀n ṣé ààrẹ orílẹ̀-èdè ṣé kò lè làjà ni. no no no no no kò lè àárín president Buhari ò lè làjà láàrin ìyàtọ̀ lọ́hùn hmm. hmm. kò lè làjà láàrin ìyàtọ̀ lọ́hùn ẹni tí Ọlọ́run bá pè nìkan ló lè ṣiṣẹ́ ìránṣẹ́ làjà. ẹyin tèmi ń wò ní pé bẹ́ẹ̀ bó bá wá jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run tí ó bá wá jẹ ààrẹ tó sì ṣiṣẹ́ ìrànṣẹ́ Ọlọ́run náà ti ń jíjẹ́ fáwọn aráàlú tó ń bá wò ó gbogbo àwọn òjíṣẹ́ gangan tán wáyìí gbogbo babawo jésù kristi ànábì muhammad gbogbo wọn náà náà ṣiṣẹ́ làjà wọ́n sì tún ṣe kíni wọ́n tún ṣe ìlú wọ́n kó àwọn èèyàn jẹ wọ́n làjà láàrin wọn wọ́n mú wọn súnmọ́ ọlọ́run wọ́n sì tún fi òfin lélẹ̀ fún wọn pé bẹ́ẹ̀ bá fẹ́ ta o bẹ́ẹ̀ bá fẹ́ ra o bẹ́ẹ̀ ṣe mọ̀ tà tẹ́ mọ̀ rà láàrin ara yín rè bẹ́ẹ̀ bá fẹ́ ṣe kíní gbà wo wọ́n tún ṣe àwọn ìlú yìí ṣé ìyàtọ̀ kan wà pẹ̀lú wà láàrin. fáìlì yàtọ̀ sí fàlẹ́ hmm. ohun tó ń confuse àwọn èèyàn ni ẹ jẹ́ kí n sọ fún yín hmm. Hmm. ẹ̀sìn ó yàtọ̀ sí ìsìn a religious person ó yàtọ̀ mm. sí spiritual person mm. ohun tí mò ń sọ látẹ̀kan mo fẹ́ kó yé wa dáadáa it is only a religious person mm. nìkan ló lè go into politics òun nìkan náà ló ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn politicians but a spiritual person kò gbọ́dọ̀ lọ. Hmm, bá mi tẹ́ ń sọ ni pé àwọn tá à ń rí inú òṣèlú tí wọ́n pe àwọn ní òjíṣẹ́ Ọlọ́run they are religious, religious person they are, they are religious leaders. Hmm, hmm, ẹ ṣeun a ò mọ̀ rí yín bá ó dáa sí religious person ìyẹn ni pé ẹ tó jẹ́ ẹlẹ́sìn olùjọ́sìn tí bá ń ṣe òṣèlú kí ni àwọn tí a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè torí àwọn religious people náà ni wọ́n ń pọ̀ nínú òṣèlú kódà A religious person ó ní igbákejì ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. kò lè ṣe ju nǹkan tó ń ṣe yẹn lọ. Hmm, ìdí. ìdí ni pé tẹ bá wo constitution wa náà tí mo sọ lẹ́ẹ̀kan òfin náà sáà ni. yes hmm. ipò wo ni wọ́n fi igbákejì ààrẹ sí lórílẹ̀‐èdè spiataya. Hmm. tẹ bá rí orílẹ̀‐èdè míì tí wọ́n ní constitution tó dáa tẹ bá rí president ẹ rí vice but tẹ bá wo the way ta fi ń rule nàìjíríà àti constitution nàìjíríà ẹ̀yin ẹ wo ibi tí president máa ń jókòó sí ẹ wo ibi tí vice president wà ọbẹ̀ tó máìlì kan hmm. but hmm. constitution tó dáa á jẹ́ káwọn méjèèjì jókòó sẹ́gbẹ́ kan wọ́n máa foríkorí even nù pàdé kí lórí sí nǹkan tó ń sọ yẹn hmm. kí ni báwo la ṣe lè ṣe kí lórí kó yẹ kí n sọ so constitution nàìjíríà ó ti fún èèyàn kan ní agbára tó yẹ pé díẹ̀ náà lọ́lọ́run fi jẹ́ nìyẹn lọ torí náà mo sọ pé láì ṣe pé a bá jókòó tá a bá ṣe nǹkan tó yẹ ká ṣe. nípa ìwé òfin yìí ìfowó ìwé òfin. bákan náà. ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ rí i pé tó bá ṣòfin fún tó bá ṣòfin kan kò ń sí àwọn ọlọ́pàá tí ó mú òfin yẹn ṣe tẹ́ bá ń wá orílẹ̀-èdè tó ti ṣòfin ìwọ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ mu sìgá ẹ gbọ́dọ̀ ṣe kankankan ẹ rí i pé gbogbo òfin tí wọ́n máa ń ṣe jáde òfin yìí ò fẹsẹ̀ múlẹ̀ torí pé òfin yìí ò ní law enforcement agent. Hmm. tí ó fòfin múlẹ̀ tí ó fòfin yẹn múlẹ̀ hmm, hmm, ẹ ṣeun bàbá wa lágbára ọlọ́run bá ẹ ò ní sọ̀rọ̀ tán o ẹ ò mọ̀ tẹ̀síwájú